بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يؤمن فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأسأل أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وتابعين أو حفاظ إلى يوم الدين وبعد فإن حسن الحديث كتاب الله وأحسن الحديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل دلالة في النار أعاذني الله وإياكم فيها أما بعد فاتقوا الله عباد الله وكونوا مسلمين ولا تكونوا كافرين بنوع من أنواع الكفر واعلموا أن صيام رمضان لا يشرع إلا لتحقيق غرض أساسي ألا وهو تقوى الله سبحانه وتعالى ظاهرا وباطنا فقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقال أيضا يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فاعلم عباد الله أن الله تعالى اختص هذا الشهر على سعيد السرور بوجوب الصيام بوجوب الصيام مكانته الى الله تعالى ونزول القرآن به فإن القرآن يحب رمضان ورمضان يحب القرآن الكريم قول صديقان عبدان فقد ثبت في أحاديث كثيرة فصل قراءة القرآن على الإسلام من عن أبي أمامة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أخرجه مسلم فقد ثبت عظيم الثواب للمسلم الذي يقرأ القرآن عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ أرفا من قرأ أرفا من كتاب الله فله به حسنة والحسنة بأسر أمثالها لأقول ألف لام من أرض ولا كيف ألف أرض ولام أرض وميم أرض أخرج البخاري فيا له في رمضان فهو كلم أخي المسلم هذا الشهر المبارك بقراءته وقتله أكثر من مرة كما كان يفعل السلف الصالح رحمه الله تعالى وتفرق في النسك إلا مجالس التفسير من العلماء الربانيين كما ثبت في الحديث أن النبي صلى الله عليه وسلم كان يدارسه جبريل عليه السلام في كل ليلة من رمضان فيدارسه القرآن أخرجه الإمام البخاري من حديث عبد الله بن عباس رضي الله عنه قام بعده للنبي صلى الله عليه وسلم ما نفسه من كراهة القرآن فكان هذا الخلفاء الراشدين عثمان بن عفان رضي الله عنه قيل انه يقرأ القران كل ليله في رمضان وقيل ان الامام الشافعي رحمه الله ومن الله سيقرأ القران ستين مره وقيل ايضا ان الامام احمد رحمه الله يغلق الكتب ويقول هذا سار القران وقيل ايضا ان الامام مالك بن انس رحمه الله ومن الله لا يبكي ولا يدرس في رمضان ويقول هذا شهر القرآن àmì orúkọ lọ́wọ́ bàbá sọ ó lọ́dọ̀ ṣe ipá ẹni ọkọ̀ ẹni pé lẹ́yìn tí ojú àwọn àtòyé ó bẹ̀rẹ̀ pẹ̀lú ọlọ́wọ́ bá ọba wọn ọba tó fẹ́ pé òun náà ni ọba àwọn náà ọba tó bẹ̀rẹ̀ káàdì gbogbo ayé èèyàn ní àlejò tó ní ẹranko ní omi ní ẹranko orí ọ̀sán ní àwọn ẹranko àbí ìlú ẹ̀dá tí nílò tí nílò ọ̀lẹ̀ tó wa òun látara tó bẹ́ẹ̀ náà ni àwọn onírànràn nú àwọn ẹ̀dá eléyìí tó ti gbé ó ń gbé ní omi títóbi rẹ̀ léyìn bá yẹ̀ wọ́n kọ́ bẹ́ẹ̀ náà làwọn tí ń gbé nu inú gbó tó lè báyè sí táwọn wà ọ̀rọ̀ ní òbí rẹ̀. bẹ́ẹ̀ náà wọ́n tún láàyè mí tó lè báyè kí wọ́n bá wà ìwọ̀n àti kọ́bà fún àwọn kan tó tẹ̀lé rẹ̀ gbogbo wọn láì sí wọn tẹ̀. tó ti kọ́ náà wà yìí náà ní ti ìdí ẹ̀wọ̀n kàlùkù. ìjẹ́ aláàánú ìjẹ́ olùkẹ́ gbogbo ayé ìkàlù yálà ẹni tí ìyàbẹ̀ tí ń orúkọ rẹ̀ yíya bẹ̀rẹ̀ ń pa wa tèmi tó lè pé èèyàn kan òsì ká jẹ́ ètí ń jọ́lẹ̀ ènìyàn òun ni kẹ́yìn kan ó sì ọ́ àpò obìnrin ṣùgbọ́n ọlọ́run ọba òun ti tó ń bọ̀ mú sísẹ̀ tó ti lọ gbádùn rẹ̀ láyé ìyẹn ní èdè ká bàbá yóò já mọ́ síta orúkọ náà wà sí ìdá àwọn àríyìn ìdúpẹ́ tí ó wá sí ìdẹ̀ nìkan yóò gbádùn títọ̀ tó jẹ̀ lùdíámẹ̀ orúkọ rẹ̀ náà láti fi kó bẹ̀rẹ̀ orúkọ àwa tẹ̀lé yìí ọba tó lè gbé ìkápá ọjọ́ náà òun nìkan ló ní òṣèlú ìjẹka tó bá dùn ún ọba tó lè gbé ọ̀rùn ìlú ẹ̀ kó wá pàtàkì lọ́dọ̀ ìlú lọ́dọ̀ ìwọ lọ́dọ̀ ọ̀gbẹ́ tó nà bá ń bọ̀ wá orúkọ òun ní ṣe ìpele òun ní ilé láwọn abẹ́ńbẹ̀ láéláé ilé láyé lọ́pọ̀lọpọ̀ nínú gbogbo òun wá ilé láwọn ìlú ẹ̀ ilé láti ní ẹgbà kan tó ṣe tó bàtọ̀ bá tó pẹ́ èyí tó bá tó yanjú nínú ọmọ yóò tó padà máa wá tó ṣe ẹ̀yẹ fẹ́ ah, àwọn dájú wa náà bá wọn lajú tó àwọn bẹ̀rẹ̀ ayé òun ẹ̀wọ̀ lé tó kọ́. eléyìí tá à ń sọ yẹn tí ò bá yí ọ déètì tá a wà yìí ká lọ sí kápítà kápítà ṣe ìlú òkúta wà yìí ṣe àkúrẹ́. kódà lẹ́nu pàtàwà náà kó dé táwa náà dákúrẹ́ yìí tí ètò ìṣèjú náà ti wá sí. Ẹ̀kọ́ nígbà tá a débẹ̀, àwọn lẹ́kàn fẹ́ nígbà tá a débi ó jọjú nígbà tá a kọ́ dé. Ìmọ̀lẹ́ ni wọ́n ti mú gbogbo ẹ̀ dànù. Wọ́n ti mú gbogbo ẹ̀ dànù. Nígbà tó yẹ pé lẹ́nu náà ibi tí wọ́n ìtọ́jú mọ́lẹ́ ní lánàá ó ti jọjú. Lánàá ó jọjú. Ẹ̀wá já wò ó. Gbogbo àwọn ilé tá à ń sọ yìí. Òun náà lẹ́nu lẹ́yìn lọ́pa ọmọ ẹlòmí ìlẹ́kùn ti ayé olùkórìkọ ọ̀. Bàtẹ́lì tẹ́tẹ́ lórí lẹ́kọ́ náà nìyẹn tóbi lọ pa tóbi lọ pa èèyàn ní díẹ̀. Ilé tẹ́lẹ̀ lórí lẹ́kọ́ náà nìyẹn tóbi pa ọmọ làkejì rẹ̀ lẹ́kún. Ilé tẹ́lẹ̀ lórí lẹ́kọ́ náà nìyẹn tóbi ní ọmọ làkejì rẹ̀ jẹ. Òun mẹ́ta múnà wà padà kù nínú ilé ọ̀hún. Tọ́ba wá kù mẹ́ẹ̀ táwọn ọmọ bá ti wá yanjú wọn padà fún wa wọlé àrí àwọn aronú kára kọ́ ilé ìpàdé àmọ̀kálẹ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa pẹ̀lú ìwà ọwọ́ wa pẹ̀lú ìrẹsẹ̀ wa pẹ̀lú gbogbo tọ́lọ̀ ọba àlejò láyọ̀ wá láti kàdé kọ́ ilé sẹ́kù òun tí wọ́n máa gbé lọ òun náà tó ti fi ọ̀rọ̀ títí jáde tó sọ lẹ́nu wa ó ṣe kí nílò rẹ̀ náà wà lọ́nà àti náà wọn bá náà lẹ́nu àwọn àni olùrànlọ́wọ́ àti wọn ní aláboríjì àwọn àni olùkàmọ̀náwá àti àwọn títí àwọn àti ẹni tí lọ́nà lọ́kọ̀ nàmà ni ó ẹni tó bá kádàrá lè mọ̀nà o. yìí ọ̀kan tuntun báwa yìí náà bá tó lò dìgbà tá a bá lò dáadáa gbogbo mẹ́ẹ̀ gbogbo àwọn tó máa kù láyé gbà náà wò ní lọ́nà ọba àdéjọba táwa náà àwa tí ọlọ́run yìí a sì máa lóun nìkan bẹ́ẹ̀ la ẹ̀rù ọlọ́run bá níṣe ọlọ́run níṣe pẹ̀lú ọlọ́run tó fún ọlọ́run kọ́

òun ni pé ọ̀pọ̀rọ̀ mọ́ àwọn olùmọ̀ àwọn àwọn táwọn pè láàbà ọ̀pọ̀rọ̀ mọ́ àwọn táwọn pè láàbà ṣùgbọ́n wọn lọ́dọ̀ àwọn tó dá wọn ní kò wọ́n lójú wọn ní kò wọ́n lójú wọn o ṣùgbọ́n lójú sí wa àwọn tó yẹ pé níwọ̀n ní wa àwọn àbá bóyá kúrò kọ́ máa bá dáadáa bóyá kúrò kó kó àbí máa dé sílà pàápàá jùlọ nínú ìwúta wà yìí gbogbo èèyàn náà làbá làbá lọ́dọ̀ fún wa àbí kódà bàbá olóògùn tóun náà ti fi tóun náà lékẹ́ni tí ń dé sílà wà láàbá gbogbo ẹ̀ wá dúpọ̀ mọ́ra wọn àtàlùfá àtàlùfà gbogbo ẹ̀ wá fara wọn dá jàmá mùsùlùmí gbogbo wọn tó wá lọ jẹ́ sí wípé wọ́n ta ọlọ́run létí rẹ̀ àbí wọn náà lórí kà á fúnra ẹni ọwá wípé wọn ta sí ọwọ́ rẹ ọwá di lọ́n padà torí kó lè bá sí ọwọ́ tiẹ̀ mu àbí tọ́ bẹ́ẹ̀ fún àwọn tí ń yìí pé wọn bẹ́ẹ̀ ọ̀sọ́ òdodo ọ̀rọ̀ o bí ẹni náà ṣe lọ́dọ̀ torí pé ta ojúkù ọba rú nìyẹn ojúkù ọrọ

ọ kàtọ́ lọ́hùn ní torí pé kí ni wáyé ìwòkùn ni ọ̀rọ̀ lọ́hùn ọ̀jọ́ ọ̀rọ̀ ẹ̀yìn kankan ọ̀rọ̀ lọ́hùn òun ọ̀rọ̀ tó yẹ kẹ́nì lọ́ máa tẹ́tí sí máa lò ó wa. kálọ̀ èyí jẹ́ ìmọ̀nà tó ṣe pé tá a bá ti lò ó nínú ìgbésí ayé wa tá a bá ti ka ibi tẹ́yìn ọlọ já sí ọpẹ́ lọ́rọ̀ yọ já sí lẹ́yìn ìdùnnú lọ́rọ̀ yọ já sí lẹ́yìn oríire lọ́rọ̀ yọ já sí lẹ́yìn kódà àṣeyọrí ló já sí lẹ́yìn ṣùgbọ́n lọ máa ń pé ìtò kúrúkù nínú ọ̀rọ̀ nínú àlámẹ̀rí nínú màrà nínú tẹ̀lé nínú ọ̀rọ̀ òun náà lè wá sí àdájá rẹ̀ jọba ẹ̀rọ àyè gbogbo àdájá rẹ̀ pátá tí òun bá ti sí kílẹ̀ rẹ̀ nínú kùrá nínú túnà tí ọ̀bá ìròrí àwọn ẹni rẹ̀ ìgbájú wọn torí pé òrí àwọn ẹni rẹ̀ ìgbájú òwò ṣe déédé pẹ̀lú kọ̀rádà àti súnà wọn ti mọ̀. bí ọ̀bá ti ṣe déédé pẹ̀lú àwọn eléyìí ká lọ mọ̀ pé ìyẹn gan ni wọ́n pè ní àánú kò sí ibi tí àánú ó pè ní kàmá ká lọ mọ̀ pé inú ọ̀nà ẹni kọ́lọ̀kọ́ la ìyá àbẹ́ ẹ̀yẹ́ nítorí ọ̀dọ̀ ọjà lọ ẹgbẹ́jì ayé aláìmọ̀ orin sọ́lá wọn pẹ̀lú ìrìnà yìí tó wù kó lè jẹ́ nínú ìyàtìkà ìmọ̀ orin sọ́lá wọn. káwá lọ ń lọ yìí pé rọ̀mọ̀dọ́ àtìsọ́nà ọba àdéjọ ọlá tó gbé kalẹ̀ láti tàbí gbé kalẹ̀. táwa ní káwọ pé ọdún wo ló sun ààrẹ ọ̀dọ́nù bẹ̀rẹ̀ báyìí. tá a bẹ ọ̀dọ́nù gbà yóò máa jẹ́ one thousand years four hundred and forty six years rèé tàbí sẹ́yìn rẹ̀ síra ọ̀dọ́ láyé. àbẹ̀mọ́ torúkọ ọdún ẹlẹ́ẹ̀kejì táwọn ẹbí kejì màdínà náà ni àbẹ̀mọ́ eh, eh, ìtumọ̀ rẹ̀ náà ní pé ọdún alákọ̀ọ́kọ́ táwọn ẹbí kejì màdínà náà ni ọgbà ọ̀dọ́ ni òun náà ni wọ́n ti lè ní ta òun kàtà ń tà lé mi. dábì ọdún kan yẹn táwa ti lọ́kọ̀ mẹ́ rọ̀bọ̀tọ́ nílé yìí pẹ́rẹ́ gbèrò one thousand four hundred and forty six years tí ọmọ náà ti pàdé ẹ̀ ní ìdílé yìí. ẹ wá wá sí àtúntò bẹ̀rẹ̀ ẹ lọ mọ̀ ìfọ̀ náà ọba tó dé lóògùn fún àbúkà máa bà á láti ọdún yìí ẹ lọ mọ̀ ìfọ̀ kìí ṣeré o. ó lé sọ́nà ọba àlejòlá tó fẹ́ kọ́ jáde látara ìgbà rọ̀mọ̀dọ́nù láti ìdàtòjì ká máa bà ó. ó ní àwọn àfojúsùn kan pàtàkì lára gbogbo àwọn tó ní ká máa bà á kí ló àbójútó náà òun náà ní kéèmì ọjọ́ olùrẹ̀rù ọlọ́run tí wọ́n ló lè di olùrẹ̀rù ọlọ́run lókẹ̀kẹ́ wa àti bọ̀bọ̀ wa tí ẹ bá rí àbí ara ń jọba ètò tó máa rí bẹ̀rù ọlọ́run lára wa ìyẹn nìkan wá kọ́ torí pé lọ́kẹ̀kẹ́ wa ó kálukú náà ó lè ti jẹ́ ìjẹ́ ẹni ó sì dé kọ́kọ́ máa wù wá kú ọ̀gágá àti kọ̀kọ̀ rẹ̀ gbọdọ̀ dá àpàdé ara wọn ni ọgbọ̀dọ̀ sí lérí ara wọn mélòó mélòó ní àwọn àpàdé lẹ́nìí tó ṣe yí pé ìgbàkà òfé ọlálàáfíà tó pé kò ní ẹ̀sùn ìta tọ́lọ́ níwájú ọlọ́run yóò sì máa sọ báwọn èèyàn pé ẹ̀gbọ́ àwọn ewu tó yẹ o àà kódà ìkẹ́ ẹ̀ta tó yá lákọ̀ọ́kọ́ gan-an òkò ní tó kèrò ní ó lè ní ogun ó tara ẹ̀jẹ̀ ni o ó ti wá fúkà kan lásìkò àwọn àti àwọn kìí táwẹ̀ tẹ́tẹ́ rí nínú òun táwà yìí bọ ọba bẹ́ẹ̀ lò ní táwẹ̀ gan ó rọrùn fún irú ìlú tí bí àwa sí ọba nínú ọ̀rọ̀ lọ́nà báyìí sí àdúgbò tí bí àwa sí táwa bóyá ó jọ̀wọ́ ẹni tí wọ́n ṣe láti fi àpò lójúmọ́ tẹ́lẹ̀ tó bá dínú ọ̀rọ̀ lọ́rẹ̀ torí àwọn kéékèèké bóyá ó lè máa ṣe kókò káàkiri kókò létí torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ọmọ náà rẹ̀ àwọn obìnrin náà ti dáná ṣe wọn dáàrí kalẹ̀ tí wọ́n jẹ láàárọ̀ ọba yìí ti lọ́sẹ̀ wọ́n wà kankan tí wọ́n jẹ láwọn kéékèèké tí ò bá lè gbà wẹ̀ ìsinú tí tó wọ́n jẹ ọlálẹ́ tí ó kù lẹ́nu tó bí àwọn àti gbogbo àwọn àdúgbò wọ̀nyí gbogbo bí àwọn àdúgbò yìí gbogbo bọ́ọ̀lù ẹgbẹ́ àlọ́ta iná ọ̀sán ọ̀gá tó ní ìdílé yìí ìwọ tó wá dé sí oṣù kọ́kọ́ oṣù pèrè ààrẹ ló kọ́ tó jẹ́ ọkọ́ tó kàkà ọwọ́ pèrè ààrẹ ní ẹni eré ẹ̀rọ tó bẹ̀rù ọlọ́run bí ẹ̀dá ọ̀gá rí ọ màgbọ́nà ọ̀gá àlejò lálẹ́ ọ̀ ètí ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n náà ní bí ìta wa náà àti kọ̀ọ̀kan wa wọ́n bàjá bàjá ọlọ́wọ́ bá àti sọlá ní gbogbo ẹ̀ṣẹ̀ pàmí kọ́ lóòrò ẹ̀páyàwó ọlọ́run ó ti ẹ̀ká páyàwó ọlọ́run. a wá kọ̀ọ̀dọ̀ jáde láyé àti ká jáde láyé ní ìlànà òṣèlú ní ìlànà ilé ìwà tí mùsùlùmí gbọdọ̀ máa wò ó wà lára wa. ọ̀rọ̀ tí mùsùlùmí gbọdọ̀ máa sọ ó wà lẹ́nu wa. ìgbé tí mùsùlùmí máa ń gbé ó wà nínú òbí wa. jẹ̀má mùsùlùmí eléyìí tó náà bá àdúgbò lákàwá lábẹ́rẹ́ ọlọ́run tó fọ ayébótó ẹgbẹ́ gbàdúgbò lòdò àrùn tá a lè mọ gbàdúgbò àyàn lọ́rọ̀ bá a ti dé lọ́rọ̀ àyàn náà bá àwọn àgbàdo bá mi náà ìlú ìjẹ́. tá a lè rẹ̀ òun náà jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run ọlọ́run bá lọ́kàká àti kọ̀ọ̀kọ̀ ọ̀sà oṣù táwà bẹ̀rẹ̀ ó sà lẹ́sà láàrin gbogbo àwọn oṣù wípé ká máa fi gba àwẹ̀ nítorí ipò tó sùn náà wà lọ́dọ̀ ọlọ́run káàkà máa rò pé ẹsẹ̀ tóbi tó sùn yìí oṣù náà ó fi hàn pé ó lápàlẹ́ ó níyì púpọ̀ gbogbo àwọn oṣù yìí lọ. kí ló sì kó ìgbà òun náà làlùfáà ló nínú ẹ̀ ló bá ló dé báwọn olùmọ̀ wà ní kùránì láìpẹ́ ó fẹ́ràn rọ̀mọ̀lọ́ọ̀nì bẹ́ẹ̀ náà rọ̀mọ̀lọ́ọ̀nì fẹ́ràn àlùkùránì pọ̀ wọ́n láwọn méjèèjì jẹ́ ní ẹ ọ̀rẹ́ kò lóògùn ni wá tí wọ́n jọ fẹ́ ara wa wọ́n ní ọ̀rọ̀ náà sọ yìí àgbọ́dé ìlọ́mọ wá jáde láti fi àwọn àdìsí tó pọ̀ tó lè pé ń sọ ọlá sílẹ̀ lóṣù máa ka àlùkùránì ní kàlùkùránì ìṣẹ́lásẹ́ ẹ̀rí nínú rẹ̀ òun lè máa kọ́nà ọ̀rọ̀ wọ́n a láti ẹ̀rẹ́ nìkan tó jẹ́ pòfẹ́sọ̀ nínú yóò wá kú fún ẹ̀fọn ẹgbẹ́ tó bá ti sọ̀rọ̀ rẹ̀ yá náà bàọ́lọ́jì náà náà rú ẹ̀ yóò mọ̀ wá sí ìtọ̀rẹ́ wájú ọlọ́ tàbí náà fíjìsì wọn lè jẹ àbí kẹ́lẹ́sì ni àbí gọ́ọ̀mẹ́ntì ni kò sí ìka tó lè wúlò ní òwúrọ̀ àdìgbì yá mẹ́rin àwọn kan tó tó nù tá àmọ́ kà láyé tó ti fi ń lọ jàmáà tó ju àlùkò ránì lọ àlùkò ránì nìkan lára ewu ọwọ́ ìgbọ̀nà ẹni tó gbọ́dọ̀ lè jẹ́ àmà ẹni ọba kà á láyé tó lò láyé bí tí wù ú kọ́ ọmọ pẹ́ńsìpù gọ́ọ̀mẹ̀ntì tó bí tí wù kọ́ ọmọ pẹ́ńsìpù mẹ́tìsì tó bí tí wù kọ́ ọmọ pẹ́ńsìpù fíjìsì tó àti gbogbo àwọn tẹ́lẹ̀ òkú náà kò lè tí gbọ́dọ̀ lè jẹ́ àmà kọ́ ọmọ ó lò ó kọ́dà pé tọ́lá tó kù lójú àlá àwọn tẹ́lẹ̀ ọmọ bí tí nǹkan ọmọ tó kò tó máa lò ó kò lè tí ọ̀gbọ́n àti ìyá àbàtà wọn lẹ́yìn fún ní kẹ́ni tí wọ́n ní ìtẹ̀kí wọn fẹ́ fún wájú ọlọ́run ṣùgbọ́n ẹgbẹ́ ní ìhàn kàlù kọ̀ọ̀ánì kọ́ máa lò ó ọmọ kọ̀ọ̀ánì kà dáadáa ó sì ń lo ní mẹ́nu ẹ̀ ẹ̀rù tó tó gbọ́dọ̀ àti ìyá mà àti ìyá àǹkó wa pé kọ̀ọ̀ánì yóò jẹ́ olùdó tó tọ̀ tó gbọ́dọ̀ àti ìyá mà ṣùgbọ́n tó yanu lẹ́nu ìdílé yẹn ọ̀gọ̀rọ̀ ń bá wa kò tùlù Ah, nígbà fún ẹ̀ tó máa òkè lókè là ń wo bẹ́ẹ̀sì ni mo fẹ́ ní tí kùránì bá dúró lára ẹ̀ tó sì lò ó ó dàbí máa ń sọ ọmọdé lọ́wọ́ tí kùránì wọn dúró lára ẹ̀ ẹ máa lè fi wípé ló padà sípò lóṣèkẹlẹ ló padà sípò torí pé tí ó ká ìjẹsùn wà lára rẹ̀ yìí tí ò ní ló kọlù ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ń sọnù lónìí kàtí tí ọmọdé dé ń sọmọdé lọ́wọ́ òun tó fẹ́ fà padà náà ló fi lọ bẹ́ẹ̀ tí òun fẹ́ pè padà ẹlòmíì òun gẹ́gẹ́ fún rẹ̀ ọ̀láǹfààní àti kàá òun náà wá gbìyànjú àti fún tọ́mọ sílẹ̀ jọ̀máà pàwátà láwọn ọmọ kéékèèké ẹmẹ́tò ìrọ̀bọ́ mọ́ wa lọ́wọ́ àǹfààní táyé nìkan kọ́ lẹ́nìí ní mùsùlùmí kọ́mọ ewu kọ́ kàwé kí méjèèjì ọ̀pápọ̀ fún àǹfààní ńlá ni fún o àwọn táwa á lẹ̀ àwa máa àǹfààní ti bẹ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn o tí wọ́n kéwú tí wọ́n kàwé tó bá pé ìlú kéwú ìwé nìkan ni wọ́n kà àwọn ọkọ̀ tó ní ti àwọn àǹfààní tí wọ́n ní wọ́n lè má lè o ìgbókèdè pé wọ́n jẹ wọ́n kéwú ẹ̀rí ẹgbẹ́ ní pòfẹ́sọ̀ ní ilé ìlẹ̀ kódà bẹ́ẹ̀ ní ẹlẹ́gbẹ́ kó kò sí gba pòfẹ́sọ̀ náà kódà ọlẹ́ má ti ṣètò máa ń sà lọ ṣùgbọ́n òkèdè wípé òun náà sì wà ní yunifásitì wọ́n sì ń pé ìmọ̀ ẹ̀sìn ń lára tí wọ́n bá ti jẹ ìmọ̀ ọ̀hún òwò ní kà lẹ́kìlì papọ̀ mọ́ta papọ̀ mọ́ta ìdíje òkè àwọn ọkọ̀ tó ti ní tí ó dì í pòfẹ́sọ̀ lè má nínú ọgbà o pòfẹ́sọ̀ lè má nínú lè má nínú ọgbà o torí ìdí eléyìí èso yẹn la fẹ́ sọ lẹ́yìn ni àwọn àbàní tó pọ̀ òun lọ́mọ ti tẹ̀ jáde ẹjá lọ́mà wípé kọ́mọ ọkà àlùkò àlùkò yẹ kọ́mà pàpà jùlọ kó tó wá lò tó bá ti kí ọ̀gbẹ́ ìjà lè àmọ̀ òun lè ní fúrọ̀ ní bẹ́ẹ̀ o àtàwọn òbí ẹ̀. bákan náà ó tún fìdí múlẹ̀ látọ̀dọ̀ àmì bákan náà wípé ẹ̀sán tí lẹ́ fún mùsùlùmí tó wọ́n ká àlùkùránì ní kíkà rẹ̀ kò kéré àbá àfẹ́lá gbọ́dọ̀ mọ̀ sí èyí kọ́nà bá ẹni fún wa. wọ́n lè fi sọ̀rọ̀ sọ fún ayé pé ẹni tó bá ka àràṣẹ ọ̀kan nínú àlùkùránì nínú síra ọlọ́run dáadáa kẹ́ ní ọmọ wà fún ọ̀hún tẹwàá dáadáa yọ kẹyẹ yọmọ wá jẹ́ ẹ̀sán mẹ́wàá wà fún àlejò wa ní ìdí ìsọ fún ẹgbẹ́ yìí o ní òsọ ìgbà ọ̀gá wọn àràbí ẹyọ ọ̀kan pé ní kan pé mẹ́wàá ni ó bà láàdá mẹ́wàá ni ó kà mẹ́rin láàdá mẹ́wàá ọ̀dọ̀gbọ̀n láàdá ẹ̀dá kan kò wá sí láàdá kankan fẹ́ni tí wọ́n sọ pé wọ́n ti dè gọ́ọ̀mẹ̀ ìgọ́ọ̀mẹ̀tì dè tó tó tó tó àtò kò ní gbàlá dákẹ́ta ní kan ṣe kẹ́lẹ́ ó ṣe ìdíkàn tó pọ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ń gbowó àwọn sẹ́yìn kù

pẹ̀lú oṣù táwa yìí níbi kíkà alukuhan ní kíkà parí lọ́pọ̀lọpọ̀ ọba láyé ẹ̀ka ọmọ ọmọ alẹ́ ẹ̀ka o gẹ́gẹ́ bó ṣe ń ká àwọn ẹni wọn ṣe nínú yìí ìyẹn nìkan náà kọ́ kíkà ẹ̀jẹ̀ kára yìí fún yìí máa lọ àyè ní wọ́n ti tún pọ̀ fún ẹ̀ fún ọtá àmọ́ pé ní tẹ̀síìr ẹ̀ka máa lọ ìdòwò tẹ̀síìr lọ́dọ̀ àwọn àbá tí wọ́n máa rí wa lérè ìbọ́lọ̀ ti fẹ́ rí tábà ti sọ náà ká máa ti sọ ká sì máa là á torípé pẹ̀lú àwọn àbá náà lè láti sọ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀ka yí pé gbogbo ilé ni àwọn ìyá pọ̀ mọ́ra wọn àbá àbá àbá náà ni bàbá aláwo sáńdé náà àbá ni àti gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n fẹ́ nínú lé ní táwọn èèyàn ti máa rú bá àbá tó lè gbóhùn náà lórí òkúra ìdòkó tẹ̀sí ìlú ilẹ̀ kò síbi tí máa pe àwọn èèyàn sí ìdí ìsọ nínú rẹ̀ tó àwọn yóò máa sọ o. ìyàlẹ́ òkú máa sọ ká máa lọ ọ̀dọ̀ àwọn àbá wọ́n ń gbàdá lọ́wọ́ wa. wọn fẹ́lá òun náà rèé ìbí ìlú fún náà ara tí o sọ̀rọ̀ bá bẹ̀rẹ̀ lọ́la ju àwọn òjòkú lọ jẹ́ o òjì tó kọ́lá tó o sọ̀rọ̀ bá bẹ̀rẹ̀ tó ju kùránì náà lọ. òjì tó díkà lẹ́yìn wa Muhammad sọ́mọ bá wà lè wọ́n sọ̀dà tó jẹ́ kó lọ́lá kó tó àlejò náà lókun náà lọ ju kùránì lọ. òjì tí o rú láyé látọ̀ lọ́kọ́ ti di lọ́la ju àwọn òjòkú lọ tó ju kẹ́ni lọ tó ju kùránì tó wọ́n sọ̀rọ̀ gbogbo orúkọ kánú Ramadan òun náà wá ní ìbìrìlù kan wá kọ́ ànábì ní Kùránì bákan náà àdúgbò máa ń sọ̀rọ̀ àwọn àgbà àti ọ̀rọ̀ àdúgbò wọ́n ti pẹ́ wáyé pé ànábì sọ̀rọ̀ bá wà ní ìwọ̀n sọ́tà òun náà máa ká àlùkò láti fún kíkà lọ́wọ́ wá rí nígbà tó bá lọ ẹ̀rọ lọ àdébì tá àdébì bá tó tó wà ní kíkà báyìí báwo wá ní jẹ wọn náà máa ka àlùkò láti lóòrèkóòrè ìgbìmọ̀ kíkà rẹ̀ ní gbogbo bẹ́ẹ̀ náà ni àbá ọ̀rọ̀ tó náà bá ẹ̀ náà wà bá bẹ́ẹ̀ bá lè lò ó ti dáadáa ó lè parí ẹ̀. òun ká yóò parí láti kàtí lòdù ma ṣùgbọ́n lè má jẹ́ ẹ̀sùn rẹ̀ lórí pẹ́kẹ́lẹ́ èyí wọ́n bọ́ máa ká ta ta ta ta ta ta ta ta ta taali taali ta ta ta ta taali taali ti ta ti ta ti ta ti ta ti ta ti ta bu èyí wọ́n o. Eh, torí pé kó pe arábì kẹta ẹ̀ka ọ̀sán kó o tó pe kẹ́lí pa ṣé ìgbà máa ká àgbẹ̀tẹ̀ jù yìí pẹ̀lú pẹ̀lú kí ni pẹ̀lú mọ́ra àwọn olùkọ́ mọ́tò náà bá tún nínú abó tó ń ká nkàtà ń ni

kùránì méjì làwọn máa ń kà ka ọ̀sán lórí kílè oṣù náà kílè oṣù tó tó tún mọ́ parí ọ̀kan. tẹ́lí náà sọ yìí àwọn láàyè fún ipa wọn náà yẹn dáadáa o wọ́n fún wọn inú ọ̀rọ̀ tó làwọn oṣù kẹ̀kẹ́ náà máa ń ọlọ́run ti tó wọn lórí ẹ̀ eré táwọn sọ yìí fún kéèsè yẹn là sọ o gbọ́dọ̀ ká kú o gbọ́dọ̀ mójú tó tẹ̀rẹ o gbọ́dọ̀ ká jí mọ́ tẹ̀rẹ torí ìdí eléyìí àwọn yìí wọ́n ti láǹtì lẹ̀ tó yẹ kó gbọ́dọ̀ Ramadan nínú Ramadan wọn àti ìṣẹ́ kẹsàn án ìyóò lọ tí wọn náà bá ní ọkọ tó ń tilẹ̀ tí wọn tó ń tilẹ̀ ìjọba tó lè máa rí ní ìbùrẹ́ gà sínú oṣù Ramadan wọn náà lè lọ parí wàhálà tó kọ́ wọ́n tí wọ́n náà jẹ́ wọn lówó ọwà ní rẹ ọwà ní supermarket rẹ ọwà rẹ wọ́n lọ́ọ́ máa ka olówó tó lọ wọ́n bá parí méjì wọ́n náà wọ́n náà parí bó ti lè parí yóò tún tó kọ̀ lọ́nà òwúrọ̀ bọ́lọ̀ abáyé ara àwọn tó kẹfà tí wọ́n náà sí àwọn tó kà sílẹ̀ nìyí àwọn tí wọ́n bá ti sínú ọ̀rọ̀ náà wọ́n pa gbogbo sílà lóṣùwé àbá ni wọn olùmọ̀ ni wọn àbá aláṣẹ ni wọn onídìkú ni wọn gbogbo ẹ̀ ni wọn tòun ti bẹ́ẹ̀ tí wọ́n lọ́dọ̀ bá ti dé òṣìṣẹ́ àtúntà ní wọ́n fẹ́ kà ló kà ọ́ àlùkòrá lè nìkan wọn màkà abẹ́ nìkan bẹ́ẹ̀ náà wọn tọ́ wọ́n bá ti di inú Ramadan àwọn alẹ́ ìdí wá tí wá kẹ̀kẹ́ fún yàmá báwọn náà ti máa kọ́ ọmọ ní kéwú tó àwọn náà da ilé kéwú tó tó nínú Ramadan torí kẹ́nẹ́ wọ́n mọ̀ sọ pé eléyìí ló dùn kúránì àwọn ló dùn kúránì níkà eléyìí ti ti àwọn ilé ìdájú nínú táyé káwọn náà wá sí mọ́tò lọ bẹ́ẹ̀ kọ́ bàbà àdáyé fún wa náà jùlọ nínú oṣù láwàyí ẹ̀mẹ́kì àfọwọ́ yẹpẹrẹ ẹ̀mẹ́kì àdùnmọ́ àlùkò hàn ẹ̀já tó ní àlùkò hàn báwọn ẹni lè ṣáájú báwọn ti tó ní máa àwọn àwọn àlejò الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فاعلم عباد الله أن للصدقة منزلة عظيمة تعتبر بها مع الله سبحانه وتعالى لتنال رضاه فكان سلف صالح يتسابقون بها ويعلمون علم اليقين أنه ما نقص مال من صدقة كما أخبر به خير المرسلين نبينا محمد صلى الله عليه وسلم خاصة في رمضان وقد ثبت دينه صلى الله عليه وسلم في عزيز بن عباس رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أكبر ما يقول في رمضان أخرجه البخاري إلى الله لا تجرؤوا ثيابكم الزور والإثم والجهل والذل فهما صاحب لا يقوم ثواب ثيابه في موازنة الإثم ذله وإكرامه فاتقوا الله يا من أم تفضل عن المبصرات والمبصرات وفعلتم ما يجب اجتنابه على الزواج وقد جاء في الحديث إثبات ذلك عن أبي هريرة رضي الله عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم رب صاحب حظه من صيام الجوع والعطش ورب صاحب حظه من قيام الشهر أخرجه الإمام أحمد وعن جابر بن عبد الله الأنصاري قال إذا صدق فليصدق سمع وبصر ولسان وعن أهل الكذب والمحال وليكن عليك وقار وسكينة يوم القيامة ألا أقسم يوم أبا ألا أبا ọba tó ti gbogbo ẹ tó bá ti jẹ́ ní ẹ ọlọ́run bá yìí máa mú lọ́rẹ̀ ọlọ́run bá yìí máa mú ní àlò rẹ̀ ni. bákan náà ọlọ́run bá yìí gbogbo ẹ tó bá ti ya alábòsí ọ̀tá rẹ̀ ni wọ́n jẹ́ òun. bákan ẹja tún lọ kàn pé àti bọ̀nà dáadáa tó mọ̀ wà fún olùmáyà ọlọ́run. ìkẹ́kẹ́ wọ́n máa bá ẹni tí ń lo ìlú lọ nínú àwọn àìsẹ́bí ọlọ́run àtàwọn ará ilé àtàwọn rẹ̀. gbogbo wa àti gbogbo lápapọ̀. ẹ̀yẹ́ sọ̀rọ̀ ẹja lọ ìmá ṣe sàárà ìmá tọrẹ ó ní ipò púpọ̀ lẹ́yìn tó ṣe wípé èèyàn lè fi bá ọlọ́wọ́ ọba dòwò pọ̀ kéèyàn lè rí ìyọnu ọlọ́wọ́ ọba náà ẹ rí lásìkò tá a wà yìí àti ṣáájú náà ga kíra ọ̀rọ̀ ọ̀nà tó dé àwọn ẹni rè ṣáájú àwọn máa ń sadápa tètè wọn a máa ṣe èké níbi ìmọ̀ àtọrẹ tí wọ́n sì màmá dájú pé gbogbo táwọn bá ná níbi báwọn ti fi sàárà fún ọlọ́wọ́n bá kò sí kankan kò ní lórí àwọn ò pé àbálé fún mi torúkà náà ti sàlàyé bẹ́ẹ̀ báwọn ṣáájú pàápàá jùlọ nínú ọ̀rọ̀ náà táwọn yìí ọ̀rọ̀ yìí olùwà bẹ́ẹ̀ dàbí ìdádójú àwọn èèyàn yìí bá à ah, tọ́lọ̀ tọ́ka ń sọ yìí tó ti rí àbí òbí ẹ̀ ọ̀rọ̀ táà lẹ́nu sọ àlẹ́nu sọ̀rọ̀ fẹ́ náà àwa ni ká yẹra wa wò káwo owó lọ́rọ́ ṣe nílẹ̀ mi wa káwo báwo la ní àpláì ẹ̀ káwo báwo la sí ní òwò eléyìí ni kó kálukú wa náà ká lọ́ máa àti sọ́kúnra wa rí sí ìyíjọ́ kan. àwọn àbáwọ̀ dáadáa kọ́lọ̀kọ́ba àtúntún kọ́lọ̀kọ́ba àtàlẹ́kùn dáadáa wọn. wọ́n ní tọ́ka àwọn wà láàyè ibi táwọn ti fi wá àti tọ́ka. arákùnrin kan wá dìde ó wá béèrè lọ́wọ́ àwọn yìí pé ẹ̀yà wọn sọ yìí pé ọlọ́run tí èèyàn bá ná nínú owó pé ọlọ́run yóò fi ààrùn tó pọ̀ òun yóò fi pààrùn fún yà òun ná bí òun ti ná owó sórí one thousand tóun ti sàrà láti bí ọ̀nà tó kọjá òun ò ní ten thousand kẹ́kẹ́ àbáwá nínú ìtọ́sọ̀ lóòótọ́. ọ̀dà àkọ́kọ́ náà kẹlò ní tó ń kù oníwà sí náà lòun tó ń ọ̀dà torí ọ̀rọ̀ sọ kò sí èdè kí ìwọ́n ní òye bá pọ̀ dáadáa aláǹkàdé àti tó lé ṣùgbọ́n àwọn àtọ́kọ́ ní pẹ́tọ̀ káwá ń gbowó gbogbo àwọn àgbákò tọ́nà bọ́ fi one gbogbo àwọn àgbákò tọ́nà bọ́ fi dè mọ́lẹ̀ tọ́nà bọ́ fi sí lọ tọ́nà bọ́ wọ́n rò pé ọ̀yà kó ní ten ibi tó yẹ tó wá pé nù ọ̀rẹ́ àwọn ojú ẹ̀wọ̀n ní kó wọ́n ọ̀fẹ́ owó ó ti jẹun ọlọ́ọ̀bá àpàdé fún dáadáa àwọn olùmọ̀ bí a bá fi ọ̀nà ní ìsàlàyé ẹ̀kọ́ fáwọn èèyàn wọ́n ló rẹ̀ ẹ̀ náà mú kíákíá lọ́rọ̀ yẹ àti ọ̀pọ̀lọpọ̀ sàárà ní ti ń padà àìmọ́ ọlọ́run ní tààrà 1000 tó rẹ̀ ọlọ́run ní àgbápọ̀ 100,000 kódà 1 million ọlọ́run ti mọ́ ní kìlọ ẹ̀ òkú mọ́tò ní òkú bá sí ìdí ọ̀kẹ́lẹ̀ ẹ̀yìn ó bá ti kẹ́rẹ́ ní ọmọ tọ́ba ti lọ́hùn àwọn òṣèlú pé wọ́n ti lọ gbà lọ́wọ́ rẹ̀ nìyẹn ọlọ́run kọ́ bá sàlékún dáadáa fún àwọn onímọ̀-àdùnkùn àwọn náà máa máa ṣe lẹ́gbà ní onímọ̀ bá sọ ọmọ náà mọ́ ọ̀kadà gbogbo ló tó para ẹ̀ ṣùgbọ́n ti bà wọ́n iye báyìí ní ẹ̀lọ́wọ́ wá iye tó ní wọ́n pàlọ̀ owó wà náà látó ní náà kẹ̀lẹ̀ pọ̀rọ̀ àwọn àríṣà àtọ́hùn wọ́n ṣe tí wọ́n fẹ́ ṣe pẹ̀lú wọn lá, tàbí orúkọ wà láti ra ká máa bọ̀ wálé lókun ẹwà tó ń ṣe ẹ̀rí kí ní sí àwọn ṣèyàn ò ẹ tó ní láti ṣe lọ sí láàbù Amẹ́ríkà ẹ̀ àti pé kọ́ńtọ̀rọ̀ láàbù kan lọ wo òfin owó tó tó nípa lọ mú owó kékeré bọ́. Wọ́n fi tẹ́ǹtì ìsinmi yẹn tí wọ́n dẹ̀ fẹ́ tẹ́ǹtì yẹn kò gbọ́dọ̀ lójú ọjọ́ kò bá ti kọ́ọ̀dù sínú lọ́bẹ̀ ẹ̀dùn kan sanwó sọ̀rọ̀ káà kíkọ́ ni kò sí ebéjì bẹ́ẹ̀. Bọ́lá ti ṣe ọ̀hún sí

oore ló ń lékún fún wa o torí pé ọ̀pọ̀lọpọ̀ láti pàrọ́pọ̀ lọ́dọ̀ lọ́wọ́ tó dá wa. ẹ̀tọ́ wa jẹ́sà ń gba ọ̀gá wa tá tẹ̀lé nínú oṣù ọ̀mọ̀lọ́rùn láìní bó ti jẹ́ pé wọ́n sọ ẹ tẹ́lẹ̀ nínú oṣù ọ̀mọ̀lọ́rùn tó wọ́n pọ̀ jù. káwa náà kọ́ sí ẹ̀ káwa náà ti lọ ẹ̀tọ́ wa náà ó ti pọ̀ sí nínú oṣù ọ̀mọ̀lọ́rùn. bàbá ti lágbára tí wọ́n lọ sí aláwẹ̀ lẹ́nu olùgbàládá àdébí já kò tó ọ̀pọ̀ láti sí aláwẹ̀ lẹ́nu màlúkẹ́ aláwẹ̀ lọ́pàá lára tẹ̀ tó pé wọ́n lọ sí aláwẹ̀ lẹ́nu dáadáa ẹ̀rù pẹ̀lú ìsìlámù tó wà lẹ́kọ̀ọ́. yóò gbàládá tẹ̀ tó pé pérépéré ẹnu tó ọmọ tó ti kọ ọkàn fún lóye yẹn náà tó ti fún mu àbí àbí àbí kẹsínú ó sì padì dé ládá tó nà gbà ẹ̀wù kékeré kékeré tó dé bàbá ti lágbára tó bàbá ti lágbára mọ́ náà. ẹ̀yà ń sọ lọ ẹgbẹ́ wa ti aká ìmọ̀ láwẹ̀ náà ń pa òun ẹ má jà ń ká ààwẹ̀ wa lọ́fẹ́ ẹ má jà ń kúmọ̀ sá lọ́fẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ìwọ́ pẹ̀lú àwọn ìwà ẹ̀jẹ̀ pẹ̀lú ìwà ìmọ̀ká àwọn ìwà ìmọ̀ká kún ọwọ́ àwọn èèyàn tí wọ́n fi ń sá ààwẹ̀ wọn lọ́fẹ́ tí wọ́n fi ń kó bá ààwẹ̀ wọn láti bà níbi ọ̀rọ̀ sọkúdọ́ níbi ìwòkúwò níbi ìṣekúṣe àwọn ìlú ti bàjẹ́ máa lọ́wọ́ pé kò sí lóun bá rẹ̀. ẹja ń sọ̀rọ̀ àbúrò báwọn tí wọ́n yìí ẹja tí ìnà sábò sí ń ṣe pàpà tí wọ́n ti rọ̀ lọ́nà táwọ̀ yìí ẹja tí ìnà sábò sí ń ṣe o. torí pé kí lóore ti táwẹ̀ tó ṣe ní pé ẹ̀sán kíákíá kò ní sí nínú àwẹ̀ rẹ̀ torí tá a bá lọ lè gbé ládàá àwẹ̀ bó ti pọ̀ tó tá a bá gbé sórí òṣùwọ̀n pẹ̀lú ẹ̀sẹ̀ àbòsí tó

yóò tún múra dára pọ̀ sí ní ẹja jìnà sí àwọn kẹtọ́lẹ̀ bàwá láwẹ̀ jẹ́ àdébí sọ́mọ wá wa ní ìwọ̀sọ́nà ó jẹ́ àmàlìjà àdísábà àbúrẹ́ ra gbà wá ó lé lọ́lẹ́ lọ lórí tí ó máa gbà wẹ̀ ṣùgbọ́n tá a bá lọ lè wo tí ó ní tá a fi fún ní ìwọ́ọ̀dù lórí àwẹ̀ tí ń gbà kò sí kankan tí ó ní dúró pé ọmọ kú èdè lọ ọmọ kú òfẹ́ tẹ̀sán pé Yorùbá náà máa ń ẹ̀ẹ̀kan tí ó bà náà nì ọmọ kú òfẹ́ o ọmọ kú etí o àlejò mẹ́rin mẹ́rin lòdì yọ ọmọ wátàrà wù yọ ọmọ sí kọ́lá ẹ̀kú sí lóru látara ọba àwọn ọmọ ẹ̀sẹ̀ tó wù gbogbo ládájọ́ ọkà bẹ́ẹ̀ kò ní rí ìgbẹ̀ka mẹ́tọ́ rẹ̀ sí àmà torí pé kéde tó dáhùn máa búrò jù ẹ̀rí àwọn ìṣẹ́wọ̀n yóò wà nìyẹn kọ̀ wá sí táàkì ìjọba ìjọba ọmọ káyọ̀ lásán lọ

Jẹ́tí sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn ìdébẹ̀. Ìnájú pọ̀pọ̀ púpọ̀ orin ìdébẹ̀. Gbogbo àwọn ọ̀rọ̀ kọ́lọ̀ burúkú ọ̀rọ̀ àlùbàdá ìdébẹ̀ etí ìrẹ́jọ́ bá wò. Bẹ́ẹ̀ náà lójú rẹ láti wọ̀ kú o. Fóònù lásìkò yìí ìyá lódì. Tọ́ba lè yàn lódì tó gbé yàrá rẹ lórí ẹ̀. Bí ọ̀nà lọ́nà bá lọ sọ́dà, ó lè wà wípé òtùnú lè wù òkú o. tó orí ojú owó tí wájú kó ẹlọmọ yìí ẹwà ojú ọmọ kó bẹ̀. àwọn wà bẹ́ẹ̀ fún wa lẹ́lẹ́ yìí bàbá náà tọ́nà bá ti dáadáa fún wa lọ́wọ́ fún ó ní òun fẹ́ kọ́ ọkọ̀ òun sílẹ̀ ó nítorí pé ọmọ ọ̀hún ó jẹ́ olùyapa àti ọlọ́run ìyẹn nìkan o ó lọ ó kẹ́hùn ní ti kíkẹ́ owó kẹ́hùn dáadáa àmọ́ kò lè kú máa wò gẹ́gẹ́ bí olùkọ́ mẹ́lẹ́sì lòun tóun lè kọ́ lẹ̀ òun tó wá sọ fún kọ́kọ́ òun lẹ̀ gan-an ó tó lajú kí ló lè ṣe àwọn ikú náà wá káwọn béèrè ọ̀rọ̀ lórí ẹ̀ nígbà wọn béèrè ọ̀rọ̀ ọ̀pọ̀ náà lè sọpọ́ sáwọn àríkà ohun ọ̀tá ohun tọ́jú ọ̀tọ́jú tọ́jú kò lè súnmọ́ dáadáa wọ́n láwọn lọ́wọ́ ìpínlẹ̀ àwọn wọ́n láwọn ti wọ́n lè òjì kẹ̀kẹ́ ọwọ́ ọkọ̀ padà wá jẹ́ wa ẹ̀ tó tó kọ́ mà ní wípé òun máa ń wo ṣẹ́ẹ̀sì nìkan. kódà bóòrò nípa ẹ̀ sọ̀rọ̀ yìí ẹ̀lẹ́ òkú tó ń fà sí fún wọn lọ́wọ́ ẹ̀lẹ́ òkú tó ń fà sí fún wọn lọ́wọ́ wọ́n ní ìdílé sẹ́lá wọ́n ti kọ́ ẹ pé pọ́blẹ́mù náà nìyẹn pọ́blẹ́mù rẹ̀ náà nìyẹn gbogbo wo ẹlẹ́ẹ̀kejì yóò tún kó bá ìjọmọkùnrin rẹ gẹ́gẹ́ bó tún kó bá ìjọmọbìnrin rẹ lórí náà ẹ lọ jìnà tí wò fún o pàpà jùlọ nínú Ramadan tàbá wá jọ akéèlì bẹ́ẹ̀ nínú Ramadan tí Ramadan bá lọ sánà kárí wípé bẹ́ẹ̀ wá ń gbàwẹ̀ tó ti wá ń gbàwẹ̀ lọ́wọ́ ìwé lọ́wọ́ lọ́nà bá lọ sánà kó ti ẹ̀ka kó ojú wa àti ojú wa níjà náà lò. jàmbá gbòòrò ẹ̀ka tó lọ mọ̀ nípa ahọ́n wa náà ọ̀rọ̀ ọwọ́ wọ́n tó ń báwẹ̀ àrẹ́bì ti sọ yíla ó sì jẹ́ sí pé àwẹ̀ wa táwọn gbà ló ní jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́ọ̀bà láà kí làwọn tí olóore ká tó lè lórí rán nínú ọ̀rọ̀ náà pẹ̀lú bọ́ọ̀lọ́ náà wọ́n pàdé tó bọ̀ wá kò láti máa ṣàlàyé lè wúra wa. اللهم انصر الاسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم انصرنا ولا تنصر علينا اللهم ارسلنا ببرامتك اللهم ارسلنا ببرامتك اللهم تقبل صيامنا اللهم تقبل صيامنا اللهم تقبل صلاتنا اللهم تقبل جميع اعمالنا الخيريه يا رب يا ارحم الرحيم اللهم انصر سلطاننا سلطان المسلمين اللهم انصر عيمتنا ائمه المسلمين يا رب يا ارحم الرحيم اللهم امنا في دولتنا دوله الجيده اللهم امنا في اللهم امنا في ولايتنا ولايه كله اللهم امنا في بلدنا بلد الاسود ومن جاورها اللهم امنا في بيتنا وفي اسرتنا وفي غربتنا برحمتك يا ارحم الراحمين اللهم كان ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم قم الى صلاتكم رحمكم الله